erilẹfẹ a máa gbà fún yín o. inú mi dùn ayọ̀ mi kó bí mo ṣe rí yín torí pé wọ́n lé ọba wọ́n lé lé lé wọn ọba èèyàn ló ń jẹ́ o ó tún wá lọ jẹ́ ẹ̀yin ìyá ìdá tẹ̀ fi ń pọ̀ ní mi ní dábọ́ lẹ́yìn yín ìfẹ́ lẹ ní sí mi dẹrú dẹdẹ dẹ dẹ dẹdẹdẹ. lẹ́ẹ̀kan títorí tí ò jẹ́ tí ò ìfẹ́lẹ́ ní bẹ́ẹ̀ ṣe ń pọ́nmi lé.

olè àyọrísí ẹni ṣubú ẹni dànù ẹni lẹ́yìn gbígbà ṣe ń ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìgbésí ayé yín àti gbogbo ìrìn àjò yín pápá jùlọ ìfẹ́ tẹ́lẹ̀ sí i.

gbogbo tí mo wí lè ní àràárọ̀ mọ́. àṣẹ. àṣẹ wà àṣẹ o. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ mo kí bẹ̀rẹ̀ bá mi kẹ́yẹ ilẹ̀ fi àbámi bá ń kẹ́yẹ. àṣẹ. mi ò lè dúpẹ́ tán ọpẹ́ mi pọ̀ rẹpẹtẹ mo dúpẹ́ o ìlú pẹpẹ òkè. kábíyèsí kábíyèsí o. àjọṣọdún yìí àjọṣe tẹ̀mí. a máa pèlè ní ànípẹ̀. ìjàmbá ò ní ṣe yín o. ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. ìkọ́ òkè ìkọ́ bala. ìyá gírì òjò alájà lógun. ìkọ́ òkè jò gbogbo ọjà ní gbogbo ọ̀dọ́ ní báyìí ayé ò ní yín ikú ayé ò ní kọ́ yín tọmọtọmọ kó o fẹ́ ara rọ̀ mọ́ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àríbẹ̀ o àṣẹ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀.